وكل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ألا قسم الله أدركات كفون محمد صلى الله عليه وآله وسلم كما الله سبحانه وتعالى يوم القيامة كاتب كثير أخوان محمد صلى الله عليه وآله وسلم ọlọ́nkọba ọmọba ọlọ́nba ń bá gbogbo àwọn sọ̀hábà àti gbogbo aná lápapọ̀ ẹ̀yẹ rúsí ọlọ́n gẹ́gẹ́ bí tí kọpa rántí ẹni kọkán òun náà ní oṣù rọmọdọ́nù yìí tí àárín tí tó kù sáátà ọlọ́nba sọ́nà ọ̀tàlá ó jẹ́ kó bá wa láyé kó káà fún tí wọ́n gba àwẹ̀ náà oṣù yìí oṣù alágbàríkà ní oṣù tí ọlọ́run asùmánà wa tààlà tó sọ Al-Qur'an kalẹ̀ fún wa ní ọlọ́run asùmánà wa tààlà ní ṣàrò Ramadan alladhi unzila fihi òdá lè náà kò lè jẹ́ nǹkan mọ̀nà fáwọn èèyàn وبينات من الهدى والفرقان bákan náà kó jẹ́ tí ó máa ṣàlàyé ẹ̀sìn wọn fún wa ìwé tí ń ṣàlàyé tó jẹ́ halal ti tó tọ́ àti tí ó tọ́ tí ń ṣàlàyé fún wa onan al-Qur'an inú oṣù ilá sọ̀kalẹ̀ bákan náà inú oṣù yìí náà ni orígun kan nínú àwọn orígun Islam márààrún ìmọ̀ wáyé fi ṣe sọ́wọ́ Ramadan agbáwẹ̀ Ramadan ìtọ́lọ́ náà ṣe lọ́nà ẹ̀ fún wa tọ́lọ́ ní yá ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun

tábà wò ń kẹ́ gbòógì méjèèjì a mọ̀ pá oṣù ńlá ló fi oṣù tí ó yẹ wípé ní aṣọ Al-Qur'an kalẹ̀ ní bákan náà àwẹ̀ Ramadan tó jẹ́ orígbò kẹrin nínú àwọn orígbò Islam tó jókó kẹrin ní òkú tó gbé Islam dúró inú oṣù yìí náà ni máa wáyé ìbánibà Muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mọ̀ ipò tí àwẹ̀ wà ìyàwó Ramadan nínú ẹ̀sìn wa nínú hadith Abdullahi ibn Umar Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam oní buniya al-Islam ala khams oní Islam yìí o àwọn ọ̀kan tó jẹ́ foundation àbẹ́ tó jẹ́ pílà rẹ̀ tó pé tó márùn-ún ni o wọ́n tánà bí ó ẹ̀sìn wa látara ilé ilé àwọn ìpín bá ń retí àlejò tá a fẹ́ gbà àlejò tó pàtàkì ni kí ẹ máa ń múra lẹ́dìí ni torí pé òun ni lọ́nà bá sùpánù àtàlá tí ó fi síbẹ̀ òòrè tí ó tóbi ni bákan náà àwọn ìpé ní gbogbo àwọn ẹjọ́ tí wà lọ́wọ́ fásitì kò sí ìdábùfin máa ń wọ àtìkò rẹ̀ ọlọ́ọ̀ṣẹ́ fún wa ọlọ́ni ẹ̀sàdó nẹ́ka ánìlẹ̀ àyíká eré anẹ́bì wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀ pé àyíká ilé tẹ́jù ti máa ń lé lójú sánmà kí ló wà fún gan oṣù ti máa ń lé ní sánmà kí ló wà fún kó lè yá mọ̀wá pé lè náà sí wà ní hajji jẹ́ kó yẹ pé mọ̀wá pé lè náà sí táwọn fi ń kájọ́ oṣù ti máa ń lé sánmà ẹbá mi máa ń kájọ ní ó yẹ pé àwọn ọjọ́ bàbá máa kà pàápàá jùlọ tó bá ti ní ìpẹ̀lẹ́ sí ìbò láti máa kà ó láti máa yẹjú ẹ̀ ìyá bàbá pípò lè náà ti wà láàájì ìjàmbá ìlàjì ó bẹ̀rẹ̀ o ìjàmbá ìlọjọ́ àràfá ìjàmbá ìlàjì ó sì mìíràn ìjàmbá ìlàjì láàpẹran ọdún àálọ́lájẹ́ náà pẹran wọn pé bá àfíkà náà ni òṣòjò ara àwọn ojúṣe òṣòjò ọ̀run jù ẹ̀rí kọ́lọ́ ní màwá pètò lè náà ó jẹ́ nǹkan tàṣìkò fáwọn ẹ̀dá nígbà tó yẹ pé ní àwọn Ramadan nítorí wá tẹ́jú ó gidi mẹ́sìn wa ni ká tó èyí tí anẹ́bà Muhammad sallam tó sọ fún wa nígbàtí in bá wọn sọ̀hábà sọ̀rọ̀ àwẹ̀ anẹ́bì ní súnmú lè rú yàtẹ̀ ẹgbà àwẹ̀ lè rú yàtẹ̀ yìí nígbàtẹ́ bá lè oṣù ẹni pé táyẹ̀ yóò di ẹ̀mọ̀ ìpé ní àmọ́sàn oṣù oṣù lóṣù mi gbogbo kálukú ogun lọ́gbọ̀n yẹn pé nínú àwẹ̀ àrùn ti gbòòṣù àríbẹ̀ pọ̀ nígbà ti róṣù ọ̀nà ti rójú báti wọ́n gbọ́ káàkiri nù àmì ìgbẹ́rò pé oṣù tọ́mọ́lọpá ti rí inú ààrẹ nìkan ló wà níbẹ̀rẹ̀ ní gbogbo oṣù ní bọ́tọ́ láì bá dà tó tóbi sáàmù pé wọ́n wáyé mẹ́ta sọ pé àlè bẹ̀rẹ̀ rẹ̀ àfikárí lẹ́mọ̀gbọ́ lẹ́nu ọmọdé tàgbà ẹkùnrin àtòbèbè ẹgbẹ̀rọ̀ṣù ọ̀nàrọ̀ṣù ọ̀nàrọ̀ṣù oṣù kí egbèmí ni àgbàlẹ́ yóò gẹ́gbọ́nà ti sọ fún apẹ́lẹ́yà àwọn lè náà

nígbàtẹ́ ní káwọ́sù tó dìdí mọ́kàndínlọ́gbọ̀n tẹ́wàá rí kẹkẹ́ kọ̀ndíṣẹ́ ní ó fa súnmọ́ àlékù tẹ́ bá wá rí o anẹ́bì ní fàkdérò láhú sàlàfí gẹ́bùsẹ̀ wà náà ríwáyà kan anẹ́bì ní ẹwà ní púpẹ́ ọgbọ̀n ẹgbẹ́ bá ti pé mọ́kàndínlọ́gbọ̀n láàwọ́sù sáàwá tó wá rí o kọ̀ndíṣẹ́ kejì ni pé ẹwà ní púpẹ́ ọgbọ̀n ẹ̀ṣẹ́ kó pé ọgbọ̀n ìyẹn ni oṣù tẹ́ ń bá bọ̀ lápẹjọ irú oṣù ṣàbá ń ta wáyé tó bá di pé mọ́kànlélọ́gbọ̀n àwọ̀ oṣù tá a bá ti rí àbẹ̀rẹ̀ àwẹ̀ tá a bá rí fàyíngúnmọ́ àlékún tánàbí sọ́nu àwọ̀ aka oṣù yìí tá a wà yìí ní ọgbọ̀n àtàwà bẹ̀rẹ̀ àwẹ̀ káìkónà àwẹ̀ náà láwà tá ń gbáwẹ̀ lọ tó bá ti rí fàyíngúnmọ́ náà àtọ̀kàwẹ̀ náà rí ọgbọ̀n èyí ni bá nígbà Muhammad sọ̀rọ̀sọ́lá pẹ̀sọ̀ fún wa nínú ríwáyà mi anẹ́bí ní lá tọkọ́dìmù ṣáhàrọ̀ àwọlátọ́kọ́dìmù ṣáhàrọ̀ ẹmọ́gbàwájú oṣù ẹmọ́gbàwájú oṣù ìbádà yẹ pé kẹfì gbàwẹ̀ èyí bí sọ pé ẹjá bẹ̀rẹ̀ àwẹ̀ láìrú àdúgbìlẹ̀ mọ́gbà wá ju oṣù títí tẹ́ fi rí pé oṣù lé àwọ̀ tó kúmílò lè ìdá àbítẹ̀ bá tẹ̀ wá rí o ẹ̀ẹ́wà jẹ́ kí ó ń kà yẹ pé ọmọ ìlànà ẹ̀sìn àwọn ìbìnrin mọ́gbà àbítẹ́ fi ká ohun kàdé ọgbọ̀n bẹ́ẹ̀ lánàbí sọ́nú ọ̀rọ̀ mi pé wà ìzárọ̀ àìtùmúhú anẹ́bí ní ìzárọ̀ àìtùmùl ìlàlà fàfúmú tẹbárùsù ní kẹgbàwẹ́ wà ìzárọ̀ àìtùmúhú fàfúrù tẹbárí ẹgbẹ́ bí ó pé ọmọ omi ọ̀pẹ́ gbogbo bá ṣe náà ànẹ́bí lọ mọ́ oṣù ẹgbùn àtọ́lọ́wọ́ bá náà mọ́ ní ṣáàrù Ramadan oṣù Ramadan bábá ní oṣù lójú ọ̀rọ̀ nígbà tí ó bẹ̀rẹ̀ nígbà tó ṣùgbà lé náà tó tó bá lè parí nígbà tí mi bá lè gírí tó bá lè eléyìí ni tí ànẹ́bọ̀wà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tí ó sọ fún wa jẹ́mọ́ látara díẹ̀ gbọ́ yìí

ẹgbẹ́ tí ó bá sọ pé jọba máa wẹ̀ báyìí méjì ló náà gbọ́dọ̀ sọ tó bá ka oṣù yìí látò sí tàwáyé tó wá ní tó wáyé pé 29 ló jẹ́ o ìjọba ìlà máa wẹ̀ sẹ́gbẹ́ sáàtì ní o ìjọba ìlà máa wẹ̀ àlọ́rá tó tí ò bá jẹ́ kan yóò jẹ́ kejì sátẹ́bí náà sọ fún wa tó sì tẹ́ bá bá tẹ́ 29 ẹróṣù ẹbẹ̀rẹ̀ àwẹ̀ tí ò bá pé ẹbìkẹ́ tó kójọ́gbọ̀n oṣù elélọ́gbọ̀n ẹbẹ̀rẹ̀ ṣùgbọ́n kí wá sọ láti fi ta wà yìí tó ní ìjọba ìlà abẹ́rẹ̀ àwẹ̀ ẹ̀rùkọ́ ló sàkó ta kàálẹ̀ fara wà yìí tọ́rọ ànàbí òun fún àṣọ àbá ó sọ méjì méjì tó súnmọ́ ń di 29 tọ́lọ̀ bá láàrin abẹ́rẹ̀ àbá àbá rí fàyín gúnmọ́ àlékún bá rẹ̀ mi sọnù ẹ̀fì kó jọgbọ̀n méjèèjì lè yóò máa rọ̀pọ̀ tí ò bá jẹ́ ìjọba yìí tó bá jẹ́ sílé ìjọba ní ó jẹ́ tí ó bá jẹ́ tábí ìjọba ní ó jẹ́ ṣùgbọ́n káwá ti mú lẹ̀ láti fi kájòkó ìjọba ìní o torí pé àwa ti wo lílọ bíbọ́ oòrùn àti pé ti calculation àti pé ìjọba ìní ó kù sí ìmọ̀ ètò takùlà náà níbo Muhammad sallallahu alaihi wa sallam ó ti ń ṣẹlẹ̀ láwùjọ wa ní ọlọ́run tí ń bá wa paná rẹ̀ láti bí ọdún mélòó fẹ́gbẹ́ ní ààwẹ̀ wa ń dọ́gba wọ́n ń gbà táwọn oní calculation bí calculation tọdún tó dé sí wọ́n sọ páwọn ní ìmọ̀ ògùn pẹ̀lú báyẹ̀ sí advance gbogbo technology kò ní ìdí tájú ní àdífì yìí mọ́ àyíkàmúléèdì ìjọba máa wẹ̀ kalẹ̀ ìyẹn lẹ́fìmọ̀ rí àtẹ̀jáde táwọn ẹ̀kẹ́ jẹ̀mọ́ nínú méjì sáàtọ̀ tó a kó jẹ́ tó fi bá jẹ́ 29 àbí 30 ó lè bá kan mú bẹ̀ tó bá bá kan mú tẹ̀ ẹ́rì kan máa kò tó kéde báwọn ti wí tẹ́lẹ̀ tó bá wá yàtọ̀ ń kọ́ gẹ́gẹ́ bó lè tẹ̀lẹ̀ nínú ọdún léyà ìtò lọ mẹ́bí pé calculation lẹ́nu nígbà tó tún lé tí wọ́n rótù àti kéjì ń tẹ́fọ́n wá di wàhálà ọ̀rọ̀ àmùsùn bá ń pín yẹlẹyẹlẹ ìdí àrẹ́bà ọ̀sọ́lám tó sọ lẹ́rẹ̀ àwọn àfẹ́ẹ̀sì sọ pé ní ọlọ́ọ̀bí alánẹ́bí olùjíṣẹ́ gbogbo kẹta bá padà rí pé nǹkan mèremère ìṣẹ̀lẹ̀ kò pa ìpìlẹ̀ yìí padà bákan náà bá tẹ̀ wá láàgbẹ́ kan àrí kàtólẹ́sẹ̀ kẹtẹ bá lólórí mùsùlùmí tí gbogbo fọ̀rọ̀ sí lẹ́nu fọ́rọ̀ wá lé bá ẹ̀yà tiwa ẹ̀wọ́ya Yorùbá ni ẹ̀yà àwọn kan ẹ̀yà Haúsá ni ẹ̀jẹ́ káwa náà máa lóṣù tiwa tó ẹ̀ka àtẹ̀túnwárí ni yóò tó súnmọ́ àwọn òdìwà máa múlẹ̀ jẹ́mọ́ ìtò ti lójú láwùjọ mímọ̀ lágbàáyé tẹ́lẹ̀ ìlú kan kéde bá àpákan ló tẹ̀rí bẹ́ o ẹ̀fẹ́ ilé kàpúlẹ̀tì lọ ara ẹ̀kọ́ bá mọ́ bá lọ nímọ̀ pàtẹ́ yóò kàn ìjọba yìí àwọn ti máa wẹ̀ ní tí àwẹ́ ní fún tó tó ọ̀sẹ̀ méjì títí jẹmọ́ ìsọ́bá ń gbé báwọn èèyàn lágbàáyé ní táyé lágbàáyé lọ́wọ́ ẹ̀sìn yóò bá èèyàn ló jẹ́ pé a ah, ìwò làwọn èèyàn yìí padà sí kúrà lẹ́rù lú ayé gan ẹni báwọn èèyàn ti máa sọ pé ní ẹjọ́ làmà ẹ̀mọ́ dé kálukú tí àdáàbò mọ́ ìjọba ìnáyẹ̀rọ́sù àti ti mo lórí tí ó kéde ẹ̀fún wa ṣùgbọ́n èèyàn kan ti ń tó ẹ̀pá náà wà láwọn rí ni kò bá tẹ̀ tó tẹ́pẹ́rẹ́ àwọn wà múlẹ̀ jẹmọ́ ìbò náà dáa padà sí láti mọ̀ pé ní agbọ́dọ̀ fi ìsọ̀rọ̀ ẹ̀sìn wa agbọ́dọ̀ máa bẹ́ẹ̀ dèrú kẹba ẹnjọba ìlàmáwẹ̀ ó yẹ káàkiri lórọ̀rọ̀ ẹ̀sìn wa ìyẹ́ á ti bá kọjá tọ́nà mọ́mọ̀ kan lọ ṣe mítí ní àbí tẹ́jọba ìlàmáwẹ̀ irú ẹ̀sì jẹ́jì ṣùgbọ́n ìyẹn tó fẹ́ dáa padà nínú ẹ̀sì ẹ̀dẹ́rẹ́ àtẹ̀já ìfàyẹ̀ tí ń sọ ìjọba ìlú ìjọba tí ò bá jẹ́jọ́ yẹn máa ń kọ́ mo tẹ̀lé wọn tó bá nílọ̀ mi ó tẹ̀lé wọn kí á ní àwùjá mùsùlùmí ó dìbà òun láti pé a máa wé ọ̀tọ̀ọ̀tọ̀ a ti ṣe ọdún ọ̀tọ̀ọ̀tọ̀ jẹmọ́ ìfagbọ́rọ̀ kíìsì ni pé ìlànà tánàbí fílẹ̀ náà la gbọ́dọ̀ tẹ̀lé Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu ó ní tàrọ́ annasu al-hilal ó láwọn yẹn náà ń wòsù sallallahu alayhi wa alihi wa sallam ó ní mo bá lọ fánàbì nílò pé a ní ọ̀rọ̀ àìtùkú pèmì náà rí báyìí pẹ̀lẹ́mì náà rí fàtọ́m àdẹ́bì bá bẹ̀rẹ̀ àwẹ̀ wà á mọ́rọ̀ náà sàbí sí yá bẹ́ẹ̀ lọ́lọ́ pàmìnì láti pẹ́kẹ́ bẹ̀rẹ̀ òun làwùjọ yìí ẹ́ wà lànàpè bákan náà àìsẹ̀ ti rò pé báyìí báyìí ṣùgbọ́n oṣù kò ṣe rí rí alárẹ́bí pàwọ́ rẹ̀ pọ̀ lẹ́ẹ̀mẹ́ ní àkọ́kọ́ mẹ́wàá nù ó papọ̀ lẹ́ẹ̀kejì mẹ́wàá ó papọ̀ lẹ́ẹ̀kẹta ó wá yọ̀kan ó wá tó pàwọ́ rẹ̀ pọ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ó yọ kankan sẹ́lẹ̀ ajẹ́kọ̀ oṣù ó lè jẹ́ ọmọ nígbàtà wọ́n wà ń dájú ní ẹ̀kọ́ òlè yẹn ti àmọ̀ èyí tí yóò di ẹgbẹ́ ọ̀tọ́ máa ń ṣe kàlẹ́ndà alẹ́ gẹ́sẹ̀fẹ́ kábí mọ oṣù ojú ọ̀run pé báyìí báyìí ẹni pé tẹ bá méjì sí mẹ́ta jọ yóò mọ ìyàtọ̀ wọn yóò mọ ará ìgbà yóò mọ tó ta fẹ́ ṣe kò ní yàtọ̀ púpọ̀ lọ́dọ̀ àwa náà ṣùgbọ́n ìbá fi ṣẹ̀sì báyìí ká tó wá mọ́lẹ̀ ilé tí ó yàtọ̀ sí lánàá anábọ̀wà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wo ojú ọrún wo tán takuléjẹ̀ pé à ń fẹ́ mọ ìjọba ìdòdò tó ṣẹlẹ̀ ìyẹn lè mọ́ fún rárá rẹ̀ ìjọ tó bá ti kakuléjẹ̀ tó bá bá mú yóò olóò pé eléyìí yàtọ̀ tó fún mọ̀ pé ní ìpìlẹ̀ tó ń dólé lórí tó lè jẹ́ ìjìnì yẹn lẹ́yìn tó sọ pé àwọn tó gbára bí astronomy tó bá sọ táìmù fún wa kójú rọ̀ níjọba òjò lè mọ́rọ̀ ìyẹn náà lápára ìbàjẹ́ òbó yóò lélé tó bá lé òjú tó fún tó bá ti lé ètò kàkúlékì ẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n kí ẹni dẹ́dẹ́ nípa gbọ́dọ̀ mọ́ tẹ̀lé nìyẹn torí pé ayé ti lájú àti dé advance àwọn irinṣẹ́ yóò yẹ ká máa lò èdè ó ń tako ìpìlẹ̀ tí ẹ̀sìn gbé wá ẹ̀yẹ̀ rúfin ọlọ́wọ́ bá ẹ̀rí pé tí anábà Muhammad sallallahu alaihi wa sallam tó sọ rí àwọn anífáwọn irinṣẹ́ bá ń lò sáà lè fi wá bẹ́ẹ̀ ni tẹ́báwọn irinṣẹ́ tá lò yóò àtìsì wa láti rí kò gbé àtìsì láti kàkúlétì yóò àtìsì wa láti rí ọlọ́run tí sáyédọ̀ pé in tó bá kéré sábá lórí iṣẹ́ gbà ní àádì tí yóò gọ̀dì sí tóbi ẹlẹ́mìírànkọlọpọ̀ àlẹ́ lárúbáwá bàbá lọ wọn ṣùgbọ́n irinṣẹ́ rírí ilẹ̀ náà wọ́n sì gbára lé ṣùgbọ́n lé lórí iṣẹ́ láti àtìsì wọn pé tó bá ti ẹ̀yọ tó bá kéré kí ní ilé tó ní tóbi lójú wa ẹ̀fẹ́ bá kọ yóò túnbẹ́ tó bá padà rí náà ní sáàtì lágbára lé náà ní pé a rí irinṣẹ́ yẹ kán àtìsí wa ní òkútàmọ́rún irinṣẹ́ kákẹ̀kakulétì ẹ̀ pé dìgírì nìkan tó bá rí báyìí tí kéríkẹ bá pàdé báyìí pé yẹ kó tún lé ẹ̀ẹ́dì ń bomi tó fájú láti ẹ̀yìn ọdún nìyẹn wọ́n ló báyìí àmì tó wá ní òṣè yọ oṣù bá yọ mẹ́ àwọn tọ́kọ́ nílùú ti wà yìí nígbàtọ́ gbọ́ pàrà náà ṣe oṣù àti sọ pé ń táwọn ọ̀tọ̀ yìí ò rí bẹ̀ mọ́ tó nira fún ẹ̀sìdá náà àwọn tó méjì nínú ọdún yìí tó lọ yẹ̀mọ́ láàrín dábùl múmi fi jó ìmọ̀ ọ̀rọ̀ tẹ́yìn wọ́n ní kò yẹ kí nǹkan san wá nínú òkan náà lẹ́ẹ̀mejì atọ́bọ̀ tàìsẹ́ san wá lákọ̀ọ́kọ́ kò yẹ kájú san wá lẹ́ẹ̀kejì àwọn tán mú relé tán mú lẹ́bàá fẹ́ dàárẹ́ àmùsùlùmí rú ẹgbẹ́ kọ́rọ̀ wa náà sọ̀kan ní lẹ́yìn àtọ́rọ̀ ní sọ̀tẹ́ tọ́lọ́ tó sọ́kọ́ wà tẹ́tù mú bí hábílélá ìjẹ̀mí àwọn aláàbàfàrọ́kù ẹ̀sùn wánúwá lórí ẹ̀sẹ̀ ọlọ́run lórí ìlànà ọlọ́run lórí súnnà níbi ẹ̀rọ mẹ́sẹ̀ parí kálukú pọ̀ àwọn àtàwájú máa ń tèlé wá yàtọ̀ síra àwọn tàbáwò kẹ́sì tó dé ìlú kẹ́sì kejì lè mọ́ bára wọn ṣe ẹ̀tún wá pàwápọ̀ àpàdé mọ́ṣáláṣí àti gbogbo nígbà tàbá tó wá ń gbé ọ̀rọ̀ àwẹ́ sí sẹ́nà àmùdínú wa òtí lóṣù ńláàlémú àwọn mùkádàmù wá ní rọ́bá ìjọ tí wá àwọn alẹ́ yóò bá ní tíwá láwúsá ní tí wọ́n tọ̀ jẹ́mọ́ kí ló tún padà ṣẹlẹ̀ yìí tí èdè pẹ́pẹ́ yìí tá ọlọ́run ní ká máa pẹ̀lú ayẹlẹyẹlẹ lẹ́yìn ìgbà tí ẹ̀sẹ̀ ti pàwápọ̀ fàtùbá àtúbì ní ìmájìhí ìfọwà náà bá ní dọ́nà ya ẹni pé tẹ́lẹ̀ àbí mi ò lè fọmọ gbóló kejì gbogbo ẹ̀sẹ̀ ń parẹ́ ní ti ń kálukọ wọn fúnra wọn ẹ̀sìn ní kálukú wò àtàbọ̀ abẹ́ dá wa padà tẹ́lẹ̀ yà mẹ́yà abẹ́ dá wa padà bẹ́ẹ̀ àwọn alẹ́ tóbi kan àwọn afikan àníbà kan ṣe tí ẹ̀ lábí sẹ́sìn ní nílùú tá a wà yìí láàbà akébẹ́ ti jẹ́ bá ti tẹ̀lé sí ẹni tí ọlọ́run fi kùnú tọ́nù àwa mùsùlùmí gbogbo èdè tó kú jẹ́ òun náà ní ní òun ló wá ń ta ìbò fún wa tó bá ti àlọ́ ní tó ẹgbẹ́ ní àwùjọ di méjì ẹ̀ sí olórí pé ìgbìyànjú o tó bá gbà yìí olórí lámọ̀ bá wípé àwọn àbíta olórí calculator lẹ́tún ṣe gíní lẹ́tún ló ń sí ni tí ẹ̀bá ẹgbẹ́ ní ẹbáfẹ́ kí àwùjọ yìí kó pín nígbàtẹ́lẹ̀ gbìyànjú tí ló bẹ̀ẹ̀ sẹ́ndì ẹ̀ sí ẹni tó jẹ́ mùsùlùmí gbogbo wa ìgbìyànjú ti wá rẹ́ o tó bá gbà lọ́wọ́ ìgbà láwọ̀ta calculator tó yẹ kẹ́ lo ọ̀gá wa tó jẹ́ kẹ́ lò rí ṣùgbọ́n ẹ̀rí láàárín ìjọba àti ìkéde àtijáde ti wá pé ìjọba ẹni ká bẹ̀rẹ̀ eléyìí ó tako kan nínú ìlú náà ìyẹn máa jẹ́ kí ìpín yẹlẹyẹlẹ wà fún àwùjọ ni so eléyìí ò ní pé àwọn nǹkan tẹkinọ́lọ́jì tí ń ṣe lẹ́sìn ẹ̀sìn ní kámọ̀ lókọ́ tẹ́bá ló kọ́kọ̀lọpọ̀ olúgẹ́ mo ti sọ gbogbo ẹ̀rẹ́ ti ní ìtàn fi ń wá oṣù láwọn irinṣẹ́ tó lágbára pápá jùlọ ilẹ̀ lágbára ṣùgbọ́n tó gbára lẹ́rẹ̀ pé irinṣẹ́ yóò àti ti wá láti rí ẹni tó bá ń rí ọmọ kakọ́ ìjọba ara ẹ̀ ń bá ń ṣe tiẹ̀ fúnra rẹ̀ tẹ̀ òun náà ó àmọ́yẹ tó ní calculator calculator báyìí náà ilẹ̀ lárúbá náà tí ó sì sọ pé tí ó mọ̀ sọ́ọ́kà ìpele tó báyìí lórí o ṣùgbọ́n wọn bí dá kó sọ pé tọ̀nà ó bẹ̀rẹ̀ láì bí ànẹ́sì lu wọn kí wọ́n padà wá ànẹ́sì lọ́pọ̀lọpọ̀ lù ààrí náà náà ní ọdún tó lọ tààmọ̀dún àwẹ̀ àwọn ìlú tí wọ́n ṣe lóòjọ́ tí tí wọ́n bá tí wọ́n padà gbé pàtí wọn sọ pé calculation ìfẹ́ ń sọ rí akọ́ ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé ààrí ni wọ́n ń sọ wọ́n sọ pé calculation ògbé jáde tí mo lè ti wá rí ti tẹwà fún òkè ìgbà kó nípínlẹ̀ sọ àwa mùsùlùmí oníkákíyèsí ra wa kákíyèsí wa káwọn tẹ́sì sọ torí pé ilé ọ̀rọ̀ ọjọ́ ti ní ìkan nínú àwọn àfáà wọ́n ń sọ pé tí ẹ bá tẹ̀lé calculation ìgbà tí ó bá tẹ̀lé tó lórí sọ àbí pé wọ́n rí ètò súnmọ́ ń gbà ní ó lè lọ jọ̀sán nínú rọ̀mọ̀dọ́n kí ló dé tọ́bá ní ẹrù tọ́bá àwọn ẹ̀lérí bẹ́ẹ̀ wọ́n ẹ̀lérí tọ́nà bá tọ́nà tó bá bẹ̀rẹ̀ táwọn ògbàwẹ̀ ó ní wọ́n tọ́jọ̀ kan àbáwẹ̀ bá parí tọ́bá náà rí gẹ́gẹ́ láti ẹ̀ tó láwọn ọlọ́rí tó bá kí wọ́n ti rí ń kọ́ ó súnmọ́ pé wọ́n gbàwẹ̀ lóòjọ̀dún méjèèjì náà ló léwu ẹyẹ jùlọ léwu ẹgbẹ́ wa dúró lẹ́jẹ̀mọ́ àwọn kan láwọn rí rírí sí nìpẹ̀lẹ̀ tánàmì sọ nǹkan ní calculation ẹ̀kọ́ òkùtòkùn fún wọlé rí jẹ́mọ́ èwo làwọ́ wà gbà fún èrè bá tọ́nà mi tó wó lè rúyá sí sábárí ibùnú mọ́rọ̀dí alákọ́lá àdúgbò ó ní tàrọ ànáàbò lè ìlàlà àwọn èèyàn lọ́wọ́ sígbà ibùnú mọ́rọ̀dí kẹfẹ́ nìkan tàrọ àwọn ẹjọ́ lọ́wọ́ sígbà nìkan àpáwà wọn wò ní àtọ́wà ní afiriṣẹ́ wo àtìrí ẹ̀fà ní ara náà lérí kódà táwọn kakuléètì yóò tó lè yọ kò sí tó ti lè yọ lágbàáyé yẹmọ̀ tí méjèèjì bá déwájú wa ìwò làágbà ni pé àwọn tó láwọn rí lọ́dúnwó lórí pé káàrí ni àwọn aláṣẹ tí ìlú fọwọ́ sí tẹ́sí fọwọ́ sí àwọn ìfẹ́fẹ́ kó ra wọn jọ ní ẹwọ lábúrà ní méjèèjì ìyẹn lọ́rọ̀ yóò gbọ́dọ̀ ní olúwa lójú tó lẹ́rù gbàtà àtẹ̀jáde kan ní jáde ẹ̀sẹ̀ àwọn ẹni tí wọ́n kàn bèèrè àmìdẹ̀ ní gbé ni ìtọ́ ẹ̀ká máa sọ ní pé ó yẹ kò ní ìdí ká máa lọ wo bí eléyìí nínú àwọn nǹkan tó yẹ kákìyèsí ní gẹ́gẹ́ bí mùsùlùmí etí máa ń ṣẹlẹ̀ lọ́dọọdún ìsìnkú bí ọdún mélòó ti ń parẹ́ ṣùgbọ́n ẹ̀kí tó fẹ́ wú jáde sí nítorí kíni ẹlẹ́yàmẹ̀yà wà mẹ́ nítorí kíni àríṣẹ́ bàbá wọn náà wà mẹ́ nítorí kíni ọ̀gá làánà bẹ́jẹ́ láwùjọ yóò wà mẹ́ bẹ́ẹ̀dẹ̀ ni pẹ́ táwọn tán tó máa ń gbérù nǹkan bẹ́ẹ̀ jáde báyẹ̀lá àtigbẹ́mọ́ yí lọ́wọ́ bá ṣe mọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ni àtigbẹ́mọ́ yí lọ bá ṣe mọ́ sọdún ní tó bá yàrẹ̀ náà ní padà sí bẹ́ẹ̀ tẹ́rìbáwẹ̀ yóò tẹ̀lé táwọn ìrìnkáwà náà tàbí tí wá káti owó ẹ̀sìn wọn dáadáa kálá ojú wa káwọ́ àpá àtàgbọ́rọ̀ rẹ̀ káti òwe tí a tẹ̀lé kọ́lọ̀wà sọ́wọ́n àwọn tààlà kò ṣàdùn الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين ẹ̀yẹ rúfẹ́ ọlọ́run ní tó ní ṣe pẹ̀lú Ramadan ọ̀yẹ̀ kí kálùkù wa náà mọ̀ torí pé nǹkan tí ma ń fara ọ̀dọ̀dún kọ́lọ̀ jẹ́ kẹ́mẹ̀wàá gùn akọ̀pọ̀lọpọ̀ láyé mọ́ ìrántí fún wa ní ìtí àtìmọ̀tẹ́lẹ̀ èyí tá àti tí mọ̀ ń bẹ̀ kò tó máa jẹ́ tábí fún mímọ̀ wa oṣù Ramadan ní oṣù kẹsàn nínú Ramadan ní àwà wọ́n ta Ramadan kọ́ báyìí wọ́n ti pàtàkì fún akẹ́kọ̀ọ́ alùpàá ẹgbẹ́ mi padà ní pé kápá ní ẹwà ṣe kápá ní ẹwà ṣe kámọ̀ pé alẹ́bà mọ́sànsánlá ó ní ìnámọ̀lẹ̀ àmàlù bìnìyà gbogbo iṣẹ́ pẹ̀lá ní ẹni kí n kálukú bíra rẹ̀ pé torí bí mi bá ti wo báyàn tó ń bẹ́ tó tí ò bá fẹ́ tó ní tọ́lọ́run kò sẹ́sìn kẹ́kẹ́ o ẹgbọ́n tábí sọ ìnáwó àmàrí bìnìyà gbogbo iṣẹ́ tàbí àti ìpẹ̀lá ní ẹ̀mọ́ iṣẹ́ ilé tí wọ́n ń bọ̀ yìí ṣe iṣẹ́ mo fẹ́ compulsory níbo ló wà lọ́kàn kálukú wa tó pé ìjọsìn tẹ́lómi ṣe ìjọsìn gbogbo yẹn ṣe lòun náà fi o tẹ̀lé fóòwù débẹ̀ ó mọ̀ pé tẹ́lómi bóyá tẹ́ gbé lọ lúkẹ́ nínú wa yìí náà ni tí ò sí mùsùlùmí púpọ̀ mẹ́ tó lúpá èèyàn gbà rẹ̀ ní tó súnmọ́ ìgbé kọmọ́ gbà ayébẹ́gbà tí ń gbà yẹn náà kìí ti gbé torí tọ́lọ́ torí wa ṣe èdè bá nìyàn bá ṣe dáadí bẹ́ẹ̀ náà ni ìjọ tí wọ́n ti ìdí ẹ̀bá dáadọ́ náà fi sán lẹ́tọ̀ọ́ kára dà níyàn àwọn ìgbà àwẹ̀ Ramadan bákan náà àwẹ̀ Ramadan àbí oṣù Ramadan oṣù mímọ́ ni káàna rí pé a tún bá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ táàmà iṣẹ́ ètò dáa ni pé in tí ò bá dáa èyàn máa ń fi ilẹ̀ kó lórí pé ẹni ta fẹ́ pàdé òde ni àbí ilé rẹ̀ tó dọ̀tí nígbàtà àlejò lè lọ ń gbálẹ̀ mọ́ lára ìwọ́n ti

ìwọ náà mọ́ kí rọmọdán tó dé ẹgbẹ́ tí rọmọdán bá dé láàbílẹ̀ wọ́n tó ń fagbó ẹlòmínà ológun gbàwẹ̀ fi gbó fífà lẹ̀ fún ti múmú lẹ̀ mọ́ lọ lé tẹ́tẹ́ mọ́ ọ̀nà àwọn tẹ́tọ́ ní àgbàdo mọ̀dọ́ dé àwọn òtàmọ́hùn kí rọmọdán tó dé jẹ́ ká mọ̀ pé ó ti túbà torí ẹgbẹ́ mi rọmọdán tó torí rọmọdán tó fi fi nǹkan lẹ́yìn tó súnmọ́ ni pé tí rọmọdán bá lọ ó súnmọ́ kó padà síbẹ̀ mọ́jẹ́ kí rọmọdán bá nǹkan tí ó dá yìí ní ọwọ́ rẹ̀ tó bá ń bí ẹ̀ṣẹ̀ bákanáà rọmọdán ìwé ká mọ́ kọ́dírò ẹ̀ bó ti gbọ́ngbọ́n tó bó ti pàtàkì tó tọ́lá ìjọ tẹ́yẹ̀ ọmọ tẹ́yẹ̀ bá fẹ́ pàdé èyí wọ́n bá lè tún ẹ̀sẹ̀ tó yé lálejò tá mọ́ ń gbà lábí mọ́ ń ìpàdé wọn mọ́ ń jura wọn lọ ìpàdé rẹ̀ náà yóò ti kí ni ìpàdé rẹ̀ náà yóò lágbára ọ̀kàn ní pàdé ẹ̀ kákànṣẹ́ bákanbákan kámọ rírí Ramadan kásìmọ̀ pàtàkì ẹ̀ torí pé anábà Muhammad sallam olóòlọ́ọ̀dọ́ tó ní asọ́mù lí èmi mú láàwẹ́ wàhánà ágìsì èdè èmi sì ní ìtàn ilẹ̀ tàn rẹ̀ kí ìtumọ̀ èmi tó bí wá sọ pé òun lòun láwẹ̀ ẹni torí pé ipa àwẹ̀ ó tún yàtọ̀ torí pé ṣe sí ẹni tuntun mọ́ fún náwẹ̀ gẹ́ńgbà mi ẹlòmí ó wà pẹ̀lú tó lè jẹ tí ó sì ń síyàn lẹ́gbẹ̀ẹ́ tó bá jẹ́ kọ̀tẹ́ tí ó mọ̀ pọ̀ torí ọlọ́yọ́ ti fi lẹ̀ ìlànà ìnàdẹ́bìn ọlọ́run sọ pé yẹ́dọ̀ ọ̀tọ̀ àmọ́ wà ṣàrọ́ọ̀bà nítorí ìmìlọ́n ó fi oúnjẹ ó fi mú múlẹ̀ wàṣà wátà sánù bá ìmìnì ìsìnlẹ́sàn sọ̀tá mọ̀ rírì pàtàkì Ramadan orígbé kan nínú oṣù oṣù alápẹ̀lẹ̀ bákanáà ìkan nínú àwọn fílà tó gbé ìsìláàmù dó ìkágbàwẹ̀ ń bẹ inú ẹ̀ òun náà ni kámọ̀ ìdájọ́ àwẹ̀ kámọ̀ ìdájọ́ àwẹ̀ ẹ̀yàn yorùbá ní ìmọ̀lólà nínú ọgbọ́n òfin tán bá ń pín mọ̀ lóríṣiríṣi wọ́n ni a ní ilmu tó jẹ́ fardu kifai ìmọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀yàn oní títò ni sábà tí náà tó mọ̀ òdúbí gbogbo ìyẹn wọn láwùjọ sábà dáráfà tó ṣe wá sí àti ó kọmọ kí àti ó mọ dájú ẹ̀sẹ̀ fún wa pẹ̀lú gbogbo aláàmọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀yàn ní ká ní láwùjọ tó káà yóò kó mọ̀ lọ jàǹfà lọ́dún ọdún ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì ní alfardulẹ̀ àìní ìmọ̀ ọ̀rẹ́ yẹn lórí kálukú bàbá tó bá mọ̀ kò gbé tọmọ rẹ̀ ìyàwó ògbé tí ní kò gbé tọkọ lágbẹ̀kejì mẹ́rin ọdẹ kírun sí kọ́kọ́ mọ̀ bọ̀wọ́ sára sí ẹ kọ́kọ́ ọ̀run ní ìrìn ẹ̀rọ bá bá gbà bàbá mi ní kó wá gbé tí kó là kójá bá gbogbo èkó ìkójá bá gbogbo ayé kò gbé tí ẹ̀ ìmọ̀ yẹn ìmọ̀ dẹdẹ ni lágbẹ̀kejì ìta wá fẹ́ gbàwẹ̀ ṣé ẹ̀kọ́ àwẹ̀ tí bàbá mọ̀ gbé tọmọ ọmọ náà kọ́ ti ẹni tó bá ti dépò ẹkọmọsí yóò mọ̀ tó bá rẹ̀ jẹ́ irú yẹn ìtẹ́ yóò bá ṣe nínú ẹ̀sìn bí ó ti kírun bí ó ti gbàwẹ̀ ló bá ti kàn pé nǹkan yóò di dandan fún ìmọ̀ rẹ̀ jẹ́ dandan yóò lọ lè kéwú ní ilé kéwú bá rọ lọ́rùn yóò jókòó tó wà sí ni yóò bá rú yóò lọ bẹ́ẹ̀rẹ̀ náà fà tẹ̀pẹ́ dákun ẹ̀dọ́ bá bẹ́ẹ̀rẹ̀ mọ̀ ìgbàwẹ̀ bó ni pé àìdọ̀ ní bóòlóde ìsìhádọ̀ gbogbo gẹ́ẹ̀lẹ́ gbọ́dọ̀ mọ̀ so àwọn òfin tó dé àwẹ̀ agbọ́dọ̀ mọ̀ ìtòjọ́ ọ̀rọ̀ yẹn fún abẹ́ ìtòtọ́ tààlẹ̀ ṣe bẹ́ ètò yẹ pé kò tọ́ agbọ́dọ̀ jìnà sí gbogbo náà ni agbọ́dọ̀ mọ̀ gbogbo ilé inú tí ó ṣe pàtàkì fún ẹnìkọ̀ọ̀kan wa ní ní ẹgbẹ́ àwẹ̀ tó dé èèyàn ló fẹ́ràn lọ́run àtàbà aláwẹ̀ pápájùlọ àwọn obìnrin àtọkùnrin mí náà mọ́yà kankan lékejì ló ṣe tí ó fi gbàwẹ̀ ní ìyí tó lọ wọ́n jẹ́ mẹ́ báwọn tẹ́ kódà àwọn àfẹ́ ẹ̀sìn ọyẹ tó bá láwẹ̀ lọ́rùn tí ó bá wáwẹ̀ yóò gbàwẹ̀ yóò tó àtọ̀ pẹ̀náìtì ìyẹn pé sáǹtì àwọn àfà àkàlẹ̀ inú ẹ̀sìn tí àtọ̀ fi wá sílẹ̀ fọ́dún mi fi dé ẹgbẹ́ yóò fún bọ́yẹ̀ máa fà ní ìntàwọn ẹgbẹ́ òun tàbá lọ́wọ́ tíra wà mẹ́ ìyàwó àìṣà rọ̀dí alásàálà àníhà aláwẹ̀ àwọn ẹ̀bí ìtọ́rọ̀ bá jẹ ìyàwó àníbìnú mẹ́ẹ̀ṣẹ́ ẹ̀rọ àbí ìkẹ̀kọ́ ní Ramadan tó lọ àwọn máa lè nígbà láyé àti sọ́tọ́gbà di ṣàbánù irú ṣàbánù tàwà yìí di ṣàbánù ọdún mi nítorí kí lẹ́bìnrin sọ́rí ṣàbánù yẹn tó pé Ramadan tó gbọdọ̀ dé bá wọn kéèdè pé bóyá ẹni tó rẹ̀ pé àkọ́dà láti gbà náà kò lè gbà sí àbẹ̀ntí nǹkan tí tí ò fi lè gba èèyàn ò gbọ́dọ̀ jẹ́ kí àwẹ̀ ní ìkò tó bá ìtẹ́lẹ̀ ńlẹ̀ mọ́ ayé obìnrin ilé ìbáyíwé gan torí pé látara àìkàkún obìnrin mi látara ìmọ̀ ìdájọ́ àwẹ̀ tẹ́lẹ̀ bá ti ṣe haidọ̀ tó lóde ẹ̀jẹ́ nǹkan oṣù ní àbẹ́jẹ̀ bímọ́ ó gbà pé àwẹ̀ yẹn ti lọ náà nìyẹn kọ́lẹ̀ nìkan ti lọ kò lọ nínú àwọn tọ́lọ ń kàfẹ́ kó fà ìdà tó mí ní àyà mí ní ókàr àtàn gbàjọ́ mi inú wọn lónà wà ó kó máa tẹ̀lé àṣẹ yóò àbí òwe yóò bá níyì tí ó bá ẹ̀sìn mú pé àwọn obìnrin pé àwọn obìnrin máa ń pé o àwọn obìnrin máa ń pé o tó ẹgbẹ́ ni tí ń ṣe nǹkan oṣù ni àbẹ́jẹ́ ẹ̀bí mọ́ lásìkò tá ń gbàwẹ̀ lọ ó lè mọ́ pé ń gbà ṣùgbọ́n kó mìíràn pé ó ti fílẹ̀ lọ́ ti lọ nìyẹn báyìí kò lọ́ọ́ ìwọ́n tó bá yá nírú ẹ̀ lọ́rùn oòrùn tó kúnlẹ̀ kó tó sásọ kádùn pé àwẹ̀ Ramadan kìí ṣe bí àwẹ̀ Monday Thursday ẹ̀rí pé ẹjọ́ wà ń sọ fánú ṣàbá ìpínyàn lè gbà wẹ́mẹ̀ dáadáa ni ìwọ́lọ̀ kan ní gbalada ṣùgbọ́n kìí ṣe dẹ̀dẹ̀ lórí so eléyìí náà ni tó jẹ́ ojúṣe lórí àwọn ọkùnrin náà tàbá nírú ẹ̀ lọ́rùn bóyá ní ọdún tó lọ bóyá ọ̀sẹ̀ ìrìn àjò kan lọ lé gbàwẹ̀ àbó rẹ̀ díẹ̀ tó kù iná a ní òrùn tó kù sẹ́mọ̀ kò tó sásọ̀wọ̀ kí n kálukú wa náà kí a gbìyànjú bákan ká máa ṣàdúà láwọn sálàfò wa wọ́n mọ́ ṣàdúà ní pé rọmọdán bá ń láyé wọ́n ó gba pẹ̀lú ìrọ̀rùn abẹ́lẹ́ ọba sanu àtàlá wà fún àjà kó fún wa ní iṣẹ́ olórí ṣe tó ìjà àti ọ̀pọ̀lọpọ̀ ìláyé ìṣẹ́lọ́ ọba sanu àtàlá kò yọ lọ́sẹ̀ nìkọ̀tún wa ìlú wa táwa ìkọlọ́mọ́tà àti wa ní àyàbalẹ̀ ńlẹ̀ wàhálà fìtínà kọlọ́ba sanu àtàlá kọ́mọ́ ti fẹ́ bẹ̀rẹ̀ nìkọ̀tún wa àwọn tí wọ́n yí ara ní kọlọ́mọ́tà fi ìdẹ̀kùn sínú ọ̀rọ̀ wọn àwọn tó ti wà ní òdẹ̀kùn náà láàbí ara kọlọ́ba sanu àtàlá kí wọ́n fi àìsàn kan wọn gbogbo àwọn mùsùlùmí lágbàáyé kọlọ́ba sanu àtàlá kọ́mọ́tà fi ìdẹ̀kùn وجل فقالوا أبلنا كما شعر منا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين